إن الحمد لله نحمده ونستعينه ونستكثره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد قسم الله سبحانه وتعالى أترى الصلاة ونبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله أتنا تسواجه لوري àlàyé usulu sunna tí al-imam ahmad rahimahullahu ta'ala tí wọ́n kó jọ pàǹkà tí ó yẹ kí ó jẹ́ àdìọ́kan mùsùlùmí àdìọ́kan tó ṣe pé ẹni tí ó bá ní ni wọ́n ń pè àwọn tí wọ́n dó ti sunna nabuwa muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n dẹ̀ dó ti etí àwọn sahaba ridwanullahi alayhim tí wọ́n bẹ lórí ẹ̀ èyí tí a gbé yẹ̀wò òun náà ni tó ní ṣe pẹ̀lú àṣàfáà ìṣìpẹ̀ tó bá di jọ́ lára àwọn ìṣìpẹ̀ tí anábùwà muhammad sallallahu alayhi wa sallam tí ó ṣe tó bá rí jọ́ǹgbé ní alkiyama òní wípé ìgbà tí àwọn èèyàn bá sọdá afárá tí a mọ̀ sí asirat ta ní àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí pọ́nbélé àwọn wọ́n ti kó wọn lọ sínú náà ṣùgbọ́n ọ̀rọ̀ asirat afárá yìí àwọn tí ó gbàgbẹ́ kọjá náà ni àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí àti àwọn tí wọ́n bẹnu àwọn ahlul kitab bákan náà àwọn mùnáfìkì àwọn mùnáfìkì àwọn ó jà sínú إن المنافقين في الدرك الأسفل من النار هم بني سلسلنا àwọn tó ṣe yí pé wọ́n ó rí bẹ́ẹ̀ gbà kọjá náà ni àwọn mùsùlùmí bóyá nínú àwọn tó ṣe wípé wọ́n tẹ̀lé ànábì Muhammad sallallahu alayhi wa lẹ́yìn gbà tí ọlọ́mọba tó gbé dé ní òjíṣẹ́ àbáwọn tí wọ́n ti tẹ̀lé àwọn ànábì ọlọ́run ọba ṣíwájú kánábì muhammad sallallahu alaihi wa sallam kò tó dé àwọn yóò gba orí afárá yìí kọjá ní dèdè ilé iṣẹ́ wọn bá ṣe mọ ẹlòmí ó já sínú ẹ̀ náà báwọn mọ̀nàfíkì ó ṣe já sínú ẹ̀ ṣùgbọ́n àwọn mọ̀nàfíkì ó mọ̀ bẹ́ẹ̀ lọ ni àwọn tí wọ́n ń ṣe mọ̀nàfíkì táwọn já sínú náà yìí tí wọ́n ń ṣe kèfèrí ṣùgbọ́n láwọn ẹ̀ṣẹ̀ kan tó kejì wọ́n sì padà ṣe ìṣìpẹ̀ títí wọn náà gẹ́gẹ́ bá ṣe padà máa kà fúnra wa àwọn ẹlòmínú àwọn mùsùlùmí àbínú àwọn tí wọ́n gbà fún àwọn ànábì tẹ́ síwájú síwájú Muhammad sallallahu alaihi wasallam kó tó dé torí pé ìgbà tí ànábì Muhammad sallallahu alaihi wasallam ti dé kò téèyàn kankan tí ó sọ pé anábì kan tó ṣíwájú ló ń gbà fún ẹni tí ó kí gbogbo àwọn èèyàn gbà fún òun náà ni Muhammad sallallahu alayhi wa sallam sọ ẹni tí ó gbà fún ni ẹni máa so àwọn èèyàn wọn máa kọjá lórí afárá yìí bí iṣẹ́ wọn bó bá ṣe máa ẹlòmíì yóò ẹlòmí ó kọjá mẹ́ bí bàtà sọ pé kí ni mànàmáná kọjá ẹlòmí ó kọjá bí bàtà sọ wípé ẹṣin tó mèrè ṣáájú lọ kọjá ẹlòmí ó kọjá lẹ́ni tó ṣe wípé ó ń wọ́ni bí iṣẹ́ ń kálukú bá ṣe rí ni ó ṣe kọjá ń sẹni tí ò já síbẹ̀ tó ṣe wípé ó padà succeed tó bá dé òpin afárá yìí àwọn tó ṣe wípé wọn kó oríire nu ẹlòmí ó já síbẹ̀ gẹ́gẹ́ bí n ta sọ dó mùsùlùmí ni yóò padà kúrò nínú rẹ̀ ṣùgbọ́n ní tó jẹ́ mùnáfìkì òun ò ní kúrò ńbẹ tó bá já sínú ẹ̀ àwọn tó ń jẹ́ a ní àwọn èèyàn tí wọ́n àtìlẹ̀ náà ti kó àwọn lọ́nu náà ti ní káwọn lọ́nu náà ṣèkì àwọn wà gbọ́rí afárá kan kọjá ń ti wọn tó bá di kan wá tọ afárá ìdí òpin tó kú kí wọ́n ṣí gírètì àlùjẹ́nà fún wa kí àwọn èèyàn wọ àlùjẹ́nà wọn à ní ṣí gírètì lẹ́ẹ̀kan náà ìyẹn náà tún níbi ìṣìpẹ̀ láti ṣí gírètì sanabu wa muhammad sallallahu alaihi wa sallam gẹ́bọ́ ṣe rinlẹ̀ nínú àwọn àdífì tí ó lálàáfíà anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam ó ní áti bába aljanna máa dé ibi gẹ́ẹ̀tì aljanna yawm alqiyama tó bá rí jọ́gbìn alqiyama fa afẹ́fẹ́ hù máa wá wá kí àwọn tó ń ṣọ́ géètì abẹ́ni tó ń ṣọ́ géètì aljanna kó ṣe fayakulu al-khazin ẹni tó ń ṣọ́ géètì ó máa sọ pé man an taniẹ́ fa aqul muhammad màmá pèsè pé muhammad ni ẹni tó ń ṣọ́ géètì aljanna ó máa sọ pé bika umirtu allah aftaha ahadin qablak ìwọ náà náà ní kí n ṣe fún mi gbọ́dọ̀ ṣe géètì yìí fún yẹn kan ìfọ́ rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam eléyìí la àwọn afọ àkàkùn kí ni ara ìṣìpẹ̀ anabuwa Muhammad sallallahu alayhi wa sallam ìpanabuwa Muhammad sallallahu alayhi yóò ṣìpẹ̀ láti ṣe géètì àlùjànnà wọ́n dẹ̀ gba ìpẹ́ rẹ̀ èyí jẹ́ lára ìṣùpẹ̀ tí ó wà tẹ̀kílẹ̀ àtànàbíwà Muhammad sallallahu alaihi wasallam àti sọ fún wa tẹ́lẹ̀ pé anábíwà Muhammad sallallahu alaihi wasallam òun ni ó ṣe ìṣùpẹ̀ tí ọlọ́mọba subhanahu wa ta'ala fi bẹ̀rẹ̀ ìdájọ́ àwọn èèyàn ìṣìpẹ̀ yẹn ni ó wà fà sọ́tún bí ó jẹ́ nǹkan tí ó wà pẹ̀kílẹ̀ àti kò sánà bí ọlọ́run ọba kan tí ó tẹ̀rí sí pé ìṣìpẹ̀ ní ìtúni eléyìí tó ṣe pé anábíwá Muhammad sallallahu alayhi wa sallam yóò tún ṣe náà tó ṣe pé ó wà fà sọ́ bí àwọn ọmọ gẹ́gẹ́ bí n ṣe aṣọ àwọn tán á jẹ́ mùsùlùmí tán já sínú náà ń kọ́ tó ṣe wípé wọ́n ń ṣe kèfèrí àdèmọ̀ pé kèfèrí ó máa bẹ nínú náà lọ gbére ni bẹ́ẹ̀ ni wọ́n ṣe mùnáfìkì mùnáfìkì náà ń tààmà òun ni pé àwọn náà máa bẹ nínú náà lọ gbére kí ni ó ṣẹlẹ̀ sí títí wọn anabuwa muhammad sallallahu alayhi wa sallam yóò ṣe ìṣìpẹ̀ bẹ́ẹ̀ làwọn míì náà nínú àwọn anabi ọlọ́mọba àwọn náà ṣe ìṣìpẹ̀ ní ọjọ́ tí a ń sọ yìí láti pé kí ni kí àwọn mùsùlùmí tán bẹ nínú náà tó ṣe pé àwọn kan òun ló dè wọ́n mọ́lẹ̀ ni wọ́n fi wà nínú náà àwọn náà wọ́n ó ní kí àwọn ṣe ìṣìpẹ̀ wọn so gẹ́gẹ́ bí ó ṣe rílẹ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ hadith anábíwa muhammad sallallahu alayhi wa sallam ó nílẹ̀ wípé anabuwa muhammad sallallahu alaihi wasallam sọ pé idha khalafa al-mu'minuna min an-nari yawm al-qiyamah àwọn mùsùlùmí tí wọ́n bá ń borí bọ́ níbi iná tí wọ́n já sínú náà àwọn olùgbàgbọ́ òdodo wọ́n bá ń borí bọ́ tí wọ́n já sínú náà jọ gbéǹde al-qiyamah wọ́n á nínú fọkàn wọn balẹ̀ فما مجادلة أحدكم لصاحبه في الحق يكون له في الدنيا بأشد مجادلة لوم المؤمنين لربهم في إخوانهم الذين أدخلوا النار قل يا مؤمنين تنوى الجنة نبقى هو رأيه لا lè fẹ́ وبا ọba وما àwọn ọmọ ẹ̀yà anabi sallallahu alaihi wasallam ní yaqulun ó mọ̀ sọ pé rabbana ìrẹ́ ọlọ́run ọba ikhwanuna àwọn ọmọ ìyá wa tán wọná tán já túnú ná àánú salluna ma'ana ajọ́mọ́ kírun gbàtà ń bẹ ma'ana ajọ́mọ́ ń gbàwẹ̀ ń ma'ana ajọ́mọ́ ń ṣiṣẹ́ ájì fa adkhaltahum an-nar ilé ọlọ́wọ́ bá ojú ka wọnú náà qal anabi ní fa yaqul ọlọ́wọ́ bó máa sọ wípé ìtàhámù ẹ máa lọ fa akhrijuhum fa akhrijuhum man araftum ẹni tẹ́yìn bá mọ́ nínú àwọn tẹ́ sọ yẹn ẹ̀yàn ọkùnrin nù náà dàtí ẹni tó bá mọ́ jẹ́mọ́ àbá mi ṣe sọ pé àwọn màláìkà ni wọ́n sọ fún ni wọ́n lọ yọ wọn torí pé ọlọ́wọ́ bó ṣe rọrùn fún wa láti máa rí tó ń ṣẹlẹ̀ nínú náà so lágbájá ni lágbájá ni yóò rọrùn fún wa láti pọ́ǹtì àwọn èèyàn táwọn mọ̀ gbogbo àwọn tí wọ́n mọ̀ yẹn ọlọ́wọ́ bó ní káwọn màláìkà kí wọ́n lọ yọ wọn fọyà tún náà fún fàyà àrífọ́ náà fún bí sọ wà rí yìí láta àkólú náà sọ ara ohun ó dẹ̀ pọ̀ fún ìfẹ́ ọlọ́wọ́ bó ṣe rọrùn fáwọn gẹ́gẹ́ kan lọ kan rí wọn tí náà ní jó wọn àwọn tá ń sọ yìí náà ni ọ̀yá mọ̀ wọn pẹ̀lú àwọ̀ ní tí tí wọn ní mọ̀ ilẹ̀ ansọ́fisà tẹ́yìn ẹlòmí iná ti mú ó dáró ṣùgbọ́n bó ló dé lárẹ̀ ó dédé ní sosak ìdajì ojúgun rẹ̀ wọ̀mínú mọ́ àkàdátù ilẹ̀ káàbẹ̀ ẹlòmí ibi tí iná mú dáró dé kò ju ibi kókósẹ̀ rẹ̀ lọ fọyókèrè jù náà wọ́n wà mú wọn jáde nínú náà fọyàkóló lẹ́yìn wọn mọ̀ sọ pé rọ́bà náà ìrẹ̀lọ́wọ́ bá wọ́n akọrọjìnà man amartana àwọn tó pa láti ń kálọ yíwa ti yọwọ́ thumma yaqulu lẹ́yìn ọlọ́wọ́ bó wà sọ pé kí ni akhriju man kana fi qalbihi wazn dinarin min al-iman ẹni tó ṣe pé ó bá ń bẹnu ọkàn rẹ̀ tí ó jẹ dé dínárì kan lọ nínú ìmánì ẹ̀yọ kúrò thumma man kana fi qalbi wazn nisfi dinar ẹni tó ṣe pé tó ń gbẹ́nu ọkàn rẹ̀ ní ìmáàrì náà kò ju ìdajì dínárì lọ ẹ̀yẹ̀ òun náà hatta yaqula man kana fi qalbi mithqalu dharratin ọlọ́run ẹni tí ò dìde di ọmọ náà gún lọ tó ṣe pé tó ń gbẹ́nu ọkàn rẹ̀ ní ìmáàrì dìde ọmọ náà gún lọ ẹ̀yẹ̀ ọkùrú قال أبو سعيد أبو سعيد الخدري رضي الله عنه أني فمن لم يصدق بهذا أني تيو بابا كتي من صبأ فليقرأ بالآية كوكايا القرآني إن الله لا يظلم مثقال ذرة الله أبو نشاب السفوني إن تجي اليوم أنا أقول وإن تك حسنة تبا شيء iṣẹ́ dáadáa lè yẹn ṣe yọ̀dọ̀ ìfà ọlọ́wọ́ bó ṣàdìpèlé rẹ̀ kọ́ yóò ti mẹ́ni nílẹ̀dún ní ajran azima ọlọ́wọ́ bá yóò dẹ̀ fún àwọn èèyàn láti ọ̀dọ̀ rẹ̀ láàdá tí ó tóbi kọ́l ó ní fayakuru na rabbana wọ́n sọ pé ìrẹ̀ ọlọ́run ọba qad akhrajna man amartana àwọn tó ní ká yọ inú àwọn tó ṣe pé tó mẹ́nu ọkàn wọn ní mọ́ni kò ju dédé owó dínárì lọ kò ju dédé ìdajì dínárì lọ kò ju dédé ọmọ náà gún lọ àti yọ gbogbo wọn falam yabqa fin nari ahadun fi kò wá séèyàn kan torí kan bẹ lára ẹ̀ máa nínú náà qala thumma yaqulu Allah ó ní ọlọ́run àrẹ́bíwá ní ọlọ́run ọbọ̀ sọ yìí pé shafa'atil malaika àwọn màláìka ti sì pé àwọn èèyàn wa shafa'al anbiya àwọn ànábì ọlọ́run ọba náà ti sì pẹ́ wa shafa'al mu'minun àwọn olùgbàgbọ́ òdodo náà ti sì pẹ́ wa baqiya arhamur rahimin ó wá kú ọlọ́run ọba tó ṣe póun náà ló fi kẹ́ni jùlọ nínú gbogbo kẹ́nikẹ́ni qala fa yaqbidu qabdatan min an-nar ó ní ọlọ́wọ́n ọba yóò wá bo ẹ̀kúnwọ́ kan nínú náà tàbí àwọn èèyàn àwọn ẹ̀dá rẹ̀ ọlọ́wọ́ bo ẹ̀kúnwọ́ kan nínú náà aw qala qabdatayn nasun lam ya'malu lillahi khayran qad tó ní àwọn tó ṣe pé wọ́n ṣe iṣẹ́ orí kan rí ọdẹ taraku tán ti jó hatta sọrọ omaman títí wọ́n fi di eru kọ́lá fayó tàbí ìlànà ìlú kọ́lá ọmọ àyà wọ́n wà mú ọlọ́sí bí omi kan táǹkì bí ìṣẹ̀mí fayó sọ́bù aláìsí ó wà domi ìsún wọn lára fayambutuna kama tambutu hibba fi amin lisbayi wọ́n wà máa wù tó ṣe pé ara wọn yóò mọ sọjú padà tí ó mọ dojú gbé bí bàbá sọ wípé èso hibba ó ń wù ní ibi àgbàrá fayakhrujuna min ajsadihim mista lóye fi anaqim khatam wọ́n wà mú jáì látara wọn fayakhrujuna min ajsadihim mista lóye fi anaqim khatam ó tàkà ulillah قال فيقال لهم ادخل الجنة فما تمنيت أو رأيت من شيء فهو لكم عندي أفضل من هذا قالوا فيقولون ربنا وما أفضل من ذلك فيقول رضاي عليكم فلا أسخط عليكم أبدا سولي ومجدي lára wọn ìkà tó dàbí àlúlú nínú ọrùn wọn àwọn ẹni wọ̀nyí làwọn tó ṣe náà nínú ẹgbàwá mi wọ́n ni ọlọ́wọ́ subhanahu wa ta'ala yóò sọ wípé wa izzati wa jalali mo búra pẹ̀lú mímọ̀mọ́ mi àti títóbi mi wa kibriyai àti girimankai mi wa azamati àti tóbi mi la ukhrijanna nínú náà ẹni tí ó bá sọ gbólóhùn la ilaha illallah tábàwo hadith tí a kà yìí a rí pé ìpele àwọn tọ́jẹ́ mùsùlùmí tí wọ́n kó sínú nọ́ńgbà tí wọ́n ń gba tòrọ́ọ̀tù lọ so eléyìí òun ni nǹkan tó ṣe wípé ọlọ́run ọba tí ó ní ṣẹlẹ̀ ń pọ̀ ọ̀rọ̀ wọn àwọn èèyàn ṣì pẹ̀ àwọn ànábì ọlọ́run ọba ti ṣì pẹ̀ àwọn olùgbàgbọ́ òdodo ní ó wà ṣì pẹ̀ àwọn kan ajọ́ ń kírun ni àwọn kan ń gbàwẹ̀ ni tí wọ́n gbé léyìí tá à ń sọ yìí pẹ̀lú mọ́jẹ̀mú pé kí ni ìmánì ń bẹ nínú ọkàn wọn ni ìmánì ṣe kí ni ó ń bẹ nínú ọkàn wọn ẹni tó bá jẹ́ kéfèèrè a ìlú yẹn bẹ́ẹ̀ alóhùn tí ẹni gba wọn ó kó wọn lọ mu náà sírètì ẹni tó jẹ́ mu náà fi kí òun ó gba sírọ́ọ̀tù torí pé kí ni ó ń sọ láìlà ìlàlá lẹ́nu ṣùgbọ́n láìlára tó ń sọ lẹ́nu kò dénú ọkàn rẹ̀ ṣùgbọ́n wọ́n tá ń sọ yí àsìn ìmánì bẹnu ọkàn wọn ṣùgbọ́n ìmánì yẹn wọn lọ àwọn yìí bẹnu wọn so ṣùgbọ́n wọ́n ṣàwọn iṣẹ́ tí ó mú ọwọ́ náà so ka ẹlòmí àjọmọ̀ ń kírun ni náà mùnáfìkì náà wọ́n ń kírun ṣùgbọ́n torí pé kí àwọn kèfèrí ni wọ́n ọkàn fi mọ́rin ìbojú ni wọ́n fẹ́sìn ìbojú fàwọn ó jà tún náà tí wọ́n rẹ̀ ní jáde lẹ́ ṣùkùfẹ́ tó lè ṣìpẹ̀ àwọn yẹn ṣùgbọ́n ọ̀tọ́ nípa àjọ ń kírun iná níbẹ̀ bẹnu ọkàn wọn ṣùgbọ́n láwọn iṣẹ́ ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣe àwọn yìí ni wọ́n jáde nínú náà ṣùgbọ́n lẹ́gbàá táwọn náà ti jìyà ni àárí pé ń bò mí wọ́n sọ fún wa pé ẹlòmíì ìmánì tó ń bẹ nínú ọkàn rẹ̀ yóò ní kó dàbí bí eérú ni tó ti jó tí gbogbo ara ẹ ti dúdú so gbogbo ṣe nínú ìyá ọjọ́ kan dẹ̀ ní nínú náà kọlọ̀ọ̀bà kó ṣàánú wa ni ó ju ìgbádùn ẹgbẹ̀rún ọdún àbíjú bẹ̀rẹ̀ lọ nínú ìgbádùn téèyàn ló gbádùn láyé lọ ẹni tó wá rí ìyá ọjọ́ kan nínú náà tó má béèrè rẹ̀ pé ṣó gbádùn rí kó ṣe gbóhùn nínú richest man in the world wọ́n bá bèèrè lẹ́jọ́ tí ẹgbádùn ayé ẹ̀rí alówó mọ́ tó ń jẹ́ ìgbádùn yìí tó bá rí ìyá náà olóògbé pé dáwà pípa àwọn kan wọnú náà wọ́n padà jáde kúrò ń bẹ́ kò ń ṣe nǹkan tí ẹ máa ń òkú àbí tí ẹ máa ń wíṣì kó ṣe pé kó mọ ọbẹ̀ ní kàtígírì àwọn èèyàn yẹn torí ìyá ọlọ́run ọba ó lágbára ju nǹkan ń sọ yìí lọ ó lágbára ju bá a ṣe ń wò lọ sọ̀rọ̀ jẹ́ pé tó pọ́n yẹn lé òun náà ni kí ẹ gba àtúrọ́ọ̀tì kọjá bí ìgbà tá a sọ pé kí ni mọ̀nàmọ́ná kọjá bí ìgbà tá a sọ pé ẹṣin tó mèrè sáájú lọ ó kọjá eléyìí ni tó pààyàn léjú tó pààyàn léjú lọ ṣùgbọ́n pé ẹ ṣùgbọ́n ti láwọn kan wọ́n padà kúrò nù náà à ìyá náà ọjọ́ kan ojú gbogbo téèyàn léèyàn rí gbádùn lọ ìfihàn torí ẹ̀ sọ wípé ẹ òun aṣáṣì padà kúrò nù náà ní ìgbádùn ní àwọn adùn ayé fihàn torí ẹ̀ sọ wípé ẹ màá ṣe é ṣùgbọ́n ṣùgbọ́n máa ṣáṣì padà kúrò nínú tó bá rí ìyà ọjọ́ kan lásán yóò ní kí ni àwọn òrí gbádùn rí gbèsè ayé òun ṣùgbọ́n ẹni tó ní ìmánì bó tilẹ̀ kò kéré mọ́ yóò padà kúrò nínú náà tó ló jẹ́ pé lára nǹkan tí wọ́n sọ fún wọn ni wípé ẹ mú kúrò ó ń bẹ nínú ọkàn rẹ̀ tó túmọ̀ sí pé la ilaha illallah sọ ó ní iṣẹ́ nínú ọkàn rẹ̀ bí ìkìláàsì sincerity bí al-khawf min Allah ìbẹ̀rù ọlọ́run ọba bákanáà àràjá òkú nínú ọlọ́run ọba tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn iṣẹ́ ọkàn táwọn afánpé ní àmàlù qulub statement yẹnu la ilaha illallah sọ ó ní ìbámu pẹ̀lú tó ń bẹnu ọkàn ní lẹ́wù kan torí pé wọ́n ṣe bára wọn mu sí bẹ́ẹ̀ lèyìn ó ṣe làwájú ọlọ́run ọba sí ṣùgbọ́n kó má sí ìtànpẹ̀ ní ìmánì yìí pẹ̀lú iṣẹ́ ọkàn kó má sínú ọkàn rárá kèfèrí lẹ́nìyẹn ṣùgbọ́n ni tó ń bẹnu ọkàn rẹ̀ ṣùgbọ́n kí ní kò wá ní ìlapa lára rẹ̀ yìí kò ní lapa lára rẹ̀ so kó mọ́ ní lapa rárá eléyìí làwọn àfa kan sọ pé kẹsìrì ni lóye bẹ́ẹ̀ àjẹ́ àbúdẹ́gbẹ́ tó sọ lá ilaha illallah ó dẹ̀ kú lẹ́sẹ̀kẹsẹ̀ ló kù ṣùgbọ́n sọ lá ilaha illallah ó dẹ̀ ṣì ń bẹ láyé ní àárín ìlapa rẹ̀ wù ní ara rẹ̀ àpapọ̀ inú ọkàn rẹ̀ àárín ìlapa rẹ̀ lára rẹ̀ níbi kó mọ́ ṣiṣẹ́ olóore kankan kọ́ ṣùgbọ́n àwọn àfáàtán ní tààbà ti rí ìlàpá rẹ̀ lára rẹ̀ tẹ̀bí ìlàpá rẹ̀ ń bẹnu ọkàn rẹ̀ ní so ipé ẹniyẹn ó bá ti ẹ̀jìyà náà yóò ṣe padà kúrò ń bẹ́ so lára nǹkan tí wọ́n lò ní ẹ̀rí òun náà nírú àwọn àdìsí tí a ike ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala mo búra pẹ̀lú títóbi mi bákan وكبرياء وعظمة لأخرجن من النار من قال لا إله إلا الله إن وصل لا إله إلا الله مع مجاد من هنا ṣùgbọ́n àwọn náà tún lè pé ó gbọ́rọ̀ ní connection pẹ̀lú inú ọkàn rẹ̀ gbogbo ẹni tó sọ la ilaha illallah tí ó dé inú ọkàn rẹ̀ mùnáfíkí ni yóò sọ ẹnu kò lórí pé yóò ní kò ní wal jannah ni yóò já sínú náà yóò dẹ̀ máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bèrè ni tó túmọ̀ sí pé ó gbọ́dọ̀ ní connection pẹ̀lú ọkàn rẹ̀ bó tilẹ̀ ó kó mọ́ bákan náà wọ́n gbà wípé tó bá jẹ́ ní ìyẹn àwọn àfá apá kejì gbà pé tó bá ṣe wípé ẹni ìyẹn ń rìn lórí ilẹ̀ ayé náà a gbọ́dọ̀ yí orí pa nǹkan ìyẹn náà níbi kíni níbi oríkèríkè ààrẹ bó ṣe pé òun ni ó kí ni àbí nǹkan míì ni ó ṣe inú àwọn agbọ́dọ̀ orí connection yẹn náà lára rẹ̀ náà àwọn míì ní in tó gbọ́dọ̀ kí ní irun torí pẹ́ni tí ó kírun kèrè yìí eléyìí ọ̀rọ̀ tí àwọn míì ní àwọn ẹni ìṣíwájú tí wọ́n sọ ni àwọn míì ní bí ó ṣe irun ló kí ní agbọ́dọ̀ orí kankan nínú iṣẹ́ ara rẹ̀ ni àwọn míì sọ tá ti ẹ̀ rí rẹ̀ àtẹnu kò sí tó dáa níbi kan sọ pé kí ni èèyàn wọnú náà wọ́n wá mú kúrò nù náà ìyá náà ọjọ́ kan nǹkan tó ṣe wípé ó lágbára ni ó ju gbogbo ìgbádùn tí èèyàn gbádùn láyé lọ torí pé ìgbádùn ta lá gbádùn ni eh, nǹkan tí ó wà tẹ́ḿpúrà ni so nǹkan tó ṣe wípé kò lè láti tí èèyàn bá rí ìyá náà ọjọ́ kan yóò gbàgbé kó ń gbádùn ń gbádùn láyé òun yìí so kí lè yóò wá fi èyí tí ó jẹ́ temporal èyí ó gbájúmọ́ láti lè jìyà ọlọ́run ọba subhanahu wa ta'ala so ló jẹ́ pé àwọn àfá pàkejì wọ́n á ní gbogbo àwọn àdìsù tá a bá rí lórí pé kí ni lam ya'malu khayran qattun ipe wọn ṣiṣẹ́ olóore kan ipe kò ṣe pé bí wọ́n ṣiṣẹ́ olóore ṣùgbọ́n ìtumọ̀ àdíìsì yẹn òun ni wípé iṣẹ́ olóore tá a sọ wípé orí ni tóbi gbígbà tí yorùbá àbáwọn lómi náà máa ń bá òyìn ṣùgbọ́n lágbájá kò mọ̀ nǹkan kan kò túmọ̀ pé kò mọ̀ nǹkan ṣùgbọ́n fẹ́ fi kéré nǹkan tó ṣe ni ṣùgbọ́n ní ìtumọ̀ làbí àmàlù khairan qattu wọn ṣiṣẹ́ dáadáa àbí kó ṣe pé ẹni yẹn kò ṣiṣẹ́ dáadáa ní iṣẹ́ ara torí pé bó ṣe sọ la ilaha illallah náà ló kú so ìtẹ irú èèyàn bẹ́ẹ̀ kéèsì tiẹ̀ náà tó ṣe kíni ọ̀yà tó náà sọ pé òkè tẹ́tẹ́rù àwọn èèyàn ni àwọn oníwọ nọ́mbà rẹ̀ ẹni tó ṣe pé kò ní opportunity àti ṣiṣẹ́ so ó túmọ̀ sí pé irú àwọn èèyàn ni kò ní wọ iná ni so bọ̀ká ní pé ìrìn rẹ̀ ti bóyá sọ láìláìlá ó wá ṣiṣẹ́ aburú ó ṣiṣẹ́ aburú tó ṣe pé ó wá kú lórí rẹ̀ ń kọ́ tó ṣe pé kò ní tí láti dáadáa so eléyìí jẹ́ nǹkan tí àwọn àfáà mi tí wọ́n sọ lórí agbègbè ìgbé lámì àmàlú khairan qattu ìpè rẹ̀ ni pé àwọn ní opportunity àti ṣiṣẹ́ àbí wọ́n ti ẹ̀ ṣiṣẹ́ ṣùgbọ́n iṣẹ́ ìrùn ṣiṣẹ́ tí ó tóbi sọ pé anábíwá Muhammad sallallahu alaihi wasallam sọ ní bí larba ṣe máa sọ̀rọ̀ bí gbàtọ́lọ́ba subhanahu wa ta'ala tó ní tudammiru kulla shay'in bi amri rabbiha tàbí atẹ́gùn tó pa gbogbo kánrún kò túbọ̀ sí gbogbo nǹkan látẹ́gùn yẹn pa wọn ṣùgbọ́n láti lè sọ pé kí ni ó ba nǹkan jẹ́ gan bàbá sọ fún yẹn pé gbogbo nǹkan ni wọ́n máa ń bàjẹ́ ń jẹ kò túbọ̀ sí pé gbogbo nǹkan lẹ́nu yẹn máa ń bàjẹ́ ṣùgbọ́n wọ́n rí tó jẹ́ kí ni tó jẹ́ jẹ́ gan ó láwọn kankan tí ó kì gbogbo nǹkan ló máa ń bàjẹ́ o wá ṣùgbọ́n níbi ìtàbà máa sọ so lè di explanation tí àwọn àfa tí wọ́n máa ń fún àwọn àhàdíìsì yìí so ṣókí òun náà ni wípé ìṣìpẹ̀ ó wáyé fáwọn tó jẹ́ mú mi nìyẹn tán sì ní mọ́ nínú ọkàn wọn bó tilẹ̀ ó kí ó mọ nípa pé wọ́n padà kúrò nínú iná lẹ́yìn ìgbà tí wọ́n bá ti jìyà àwọn tí ó lọ sòòsè àwọn tó ṣe pé kí ni imani wọn kan wọn ó tóbi gan-an àwọn yóò ní wọn lọ sòsè tí wọn gòrè afárá yìí láì ní já sínú náà àwọn ẹ̀dẹ̀ ní anábíwá muhammad sallallahu alayhi wa sallam yóò ṣí pẹ̀pẹ́ kan ṣí géètì yóò jẹ́ lára ìṣìpẹ̀ anábíwá muhammad sallallahu alayhi wa bákan náà ní ìparí lórí ọ̀rọ̀ yìí anábíwá muhammad sallallahu alayhi wa yóò ṣe ìṣìpẹ̀ ráńpẹ́ kan fún ẹni tó jẹ́ ọ̀nkù rẹ̀ Abu Talib yóò ṣe ìṣìpẹ̀ ráńpẹ́ kan fún Abu Talib tó ń ṣe ọ̀nkù rẹ̀ kí ni ìṣìpẹ̀ náà yóò máa dálé lórí òun náà ni pé kí ọlọ́run bá orí bíúdìyà rẹ̀ torí pé kèfèrí ni Abu Talib àrẹ̀mọ̀ pé kèfèrí yóò máa bẹ́nu náà lọ gbére ṣùgbọ́n Abu Talib ó gbìyànjú fánẹ́gbọ́ Muhammad sallallahu alaihi wa sallam gan débi wípé kí ni àwọn kèfèrí wo ti tiẹ̀ mánàbí lára náà fi fi sùtá kan ànábì sallallahu alaihi wa sallam ṣùgbọ́n ànábì sallallahu tá ń gbìyànjú bí ọba ìtì ẹgbà islam ó ní yà ám èrè ọkùnrin kò lá ilà ìlàlá ẹ̀sọ́ lá ilà ìlà kẹ́lìmà aṣáájú bí alákẹ́ ìtẹ̀ bá sọ máa fi jẹ́rìí fún yín tó bá jọ ń gbèjà kìámà bàbá yẹn ó wu ànábì sọlá àfẹ́mbá yóò tún wo àwọn ọ̀rẹ́ rẹ̀ tán jọ ń ṣe káàkiri tán sọ fún wípé ìrẹ́ Abu Talib ìrẹ́ Aba Talib atẹ́rẹ́gbàbọ̀ àmìlẹ̀ ti Abdul ṣo fẹ́ fi ìlànà Abdul Muttalib tó wá tún wo táwọn yóò sọ yóò tún wo pé ah, kó mọ́ fi bàbá àwọn lẹ́yìn anábì ó ti sọ pé ara mi rọ ọkùnrin kú láìla ìlàlá ẹ̀fọ́ láìla ìlàlá kẹlmatan ashhadu bi alaka illallah tẹ́lá sọ gbọ́dọ̀ ìmọ̀ á fi jẹ́rìí fún tó bá jọ gbẹ̀dẹ̀ alkiyama ṣùgbọ́n mọ̀ ń tàbí ń pè wù sí ó mọ̀ pé kẹ́lìmọ̀ yìí tó ń bá ti sọ ó gbọ́dọ̀ ní connection pẹ̀lú inú ọkàn òun ó gbọ́dọ̀ ní connection pẹ̀lú inú ọkàn òun torí pé tó sọ láyẹ̀ tí ò ní connection pẹ̀lú inú ọkàn rẹ̀ tó ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run ó wá orogún pẹ̀lú ọlọ́run ọba kẹ́lìmà yẹn ò lè wúlò bí àwọn mùnáfìkì nù so kẹ́lìmà yẹn gbọ́dọ̀ ní connection pẹ̀lú ọkàn òun torí náà Abu Talib tó padà sọ gbẹ̀yìn pé kí ni annahu ala millati Abdul Muttalib ipe nǹkan tí Abdul Muttalib kúlé lórí lòun á kúlé lórí kí ló mú sọ bẹ́ẹ̀ oníkọ́lọ́wọ́n bá kó ṣàánú wa ìgbà míì tí yẹn bá ń wo ọ̀rẹ́ àbí tí yẹn bá ń wo ọ̀rọ̀ táwọn òyìnbó sọ èèyàn máa ṣe lọ́hùn látara ńgbà mi ẹlòmíràn ní òkè ìnáwó tí mo fẹ́ ṣe yìí ti fi àwọn ọ̀rẹ́ mi kan wá ẹlòmíì yóò fẹ́ mu small star ẹlòmíì yóò fẹ́ mu star ẹlòmíì yóò fẹ́ mu app ní ilẹ̀ fẹ́ ṣe wọ́n kí n kàn rà fún wọn yóò rà fún wọn ẹlòmíì àwọn ọ̀rẹ́ rẹ̀ wọ́n invite ẹ̀ síbi à ń gbé gún à ń gbé yóò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀yọ́ ló ń fẹ́ ṣe wọ́n childhood friend làwọn àwọn tí a bá wọn ti jọ mara torí títí wọn yóò wá orogún pẹ̀lú ọlọ́run ọba yóò ṣorí ibú lọ́dọ̀ ọlọ́run ọba nítorí pé kò fẹ́ ṣe àwọn ọ̀rẹ́ rẹ̀ so àìfẹ́ ṣe àwọn èèyàn ìsápò ìsọlẹ́nu àwọn èèyàn ó máa ń mú wa ṣe nǹkan tó takòtọ̀ lọ́hùn nígbà míì ó lè jẹ́ ọ̀nà rí ẹ̀ṣẹ̀ ó yẹ lè jẹ́ ẹ̀ṣẹ̀ tí ó gbé wa kúrò Muslim, Islam kọ́lọ́mọba kó ṣàánú wa tó ń dẹ́pẹ́ni tó mọ tó ń ṣe onímọ̀ owó ń táwọn èèyàn ó sọ láti lè fi ṣe ọlọ́run ọba subhanahu wa ta'ala so Abu Talib ó gbìyànjú fámẹ́lì sọ̀lá àtà ṣùgbọ́n ìgbìyànjú tó gbìyànjú kò ń ṣe pé torí wípé ó gbẹ̀sì fọ́ ó ń ṣe tó ń ṣe fámẹ́lì sọ̀lá àtàlá nítorí wípé ó jẹ́ ọmọ rẹ̀ ní nítorí pé ọmọ àbúrò rẹ̀ kò ló fi ṣe kí ni ẹni wá kánẹ́bì lára sọ̀lá àtàlá ah, ẹni ilé gbìyànjú fún mi gan o ànábì náà wọ́n wo tó ń lè fi compensate ẹ̀ tó kó tiẹ̀ sọ la ilaha illallah ṣùgbọ́n àbáyé mọ implication la ilaha illallah so ètò sọ gbẹ̀yìn ni pé òun bẹ lórí ìlànà àwọn èèyàn òun ìlànà bàbá àwọn alimami Bukhari rahimahullahu ta'ala wọ́n ní ọgbà ìgbà wa tí Abu Talib ń sọ́njọ́ kan wípé láwọ́lá àtò àyíra ní Quraysh ó ní ìrẹ ọmọ mi tí ó bá fi ṣe pé kùrẹ́ṣí ó máa bú mi àwọn kùrẹ́ṣí ó máa bú mi ní lẹ́ọ̀kan tó yá ìnà gbólóhùn tó ní sọ yìí máa sọ ọ́ kínú rèé ó dẹ́ dùn kí ó jẹ́ tutù ọdún kan ṣùgbọ́n tí bá sọ orú nǹkan yìí ni àwọn kùrẹ́ṣí ó máa bú mi wọ́n ní ẹ̀rí ó ti tẹ̀lé ọmọ rẹ̀ ní ó tẹ̀lé ọmọ àbúrò rẹ̀ sòyìn ló ba láìpẹ́ ẹ̀jẹ̀ òun ló mú kúrò kíní yẹn du anabi sallallahu alaihi wa sallam ọlọ́run wa ni má jẹ́ ó dùn ẹ́ innaka la ta'di man hababta walakinna Allaha ya'di man yasha ó lè fẹ́ni tó nífẹ̀ẹ́ fi mọ̀nà ọlọ́run bá ní má fẹ́ni tó bá nífẹ̀ẹ́ mánà títí ẹni kò ṣe wá àti àwọn èèyàn gbà wọn gba inú kì ṣe títí e. ṣùgbọ́n ọlọ́run wá parí Muhammad sallallahu alaihi kankan òun náà ni tí a mọ̀ sí àṣàfà ìṣìpẹ̀ ọ̀nà ilé kò sí kéfèrè tí wọ́n ṣe ìṣìpẹ̀ fún ṣùgbọ́n ànábì wọn fún un pé kó ṣe ìṣìpẹ̀ fún Abu Talib kò ṣe pé kó kúrò nínú ọkọ̀ ṣùgbọ́n kán lè rìdíìzì ìyá rẹ̀ sẹ́lẹ̀ ìlú fàgbé jẹ́ pé al ìkan lára àwọn ẹ̀gbọ́n bàbá ànábì sallallahu alaihi wasallam orúkọ rẹ̀ ń jẹ́ al òun gba ìsìláàmù tiẹ̀ qala linnabi sallallahu alayhi wa sallam ó sọ fún anabi ìjọ kan ó ní rẹ ọmọ mi rẹ anabi ma agnaita an amnika kí ni nǹkan tó fi wúlò fún ọ̀nkù rẹ ẹni yìí ó fẹ́ sọpọ́ọ̀tì òṣèlé òṣèlé kí ni tó fi wúlò fún fa innahu kana yahutuk ọ̀nkù ẹ̀yìn ni ó máa ń dìfẹ́ǹdì ẹ̀ ló ń protect ẹ̀ tí ó jẹ́ káwọn ìyókù rẹ̀ tí wọ́n lè ṣe kìíní kan lè pẹ́ kan lè ṣe aburú fún ẹ ní ìtàfẹ́ ṣe fún ẹ wọ̀nyẹ́ dọ́múlák táwọn èèyàn bá ṣe ọmọ tìrìtì ẹ bákanbákan yóò bínú torí títí ẹ kọ́ àníṣọ́lá àtọ́lá ní uwa fi dàpọ̀ ìnìyàn ó ibi tó wà ṣálò nínú náà ló wà wọ́láwọ́lá ánà tí ó bá kí ń ṣe pé ìsìnkpẹ̀mí ni làkàna fi dárkì asfali nínú náà yóò máa bẹ ní ìsàlẹ̀sàlẹ̀ náà ni aláwọn ọmọ náà fi kí ìsàlẹ̀sàlẹ̀ náà làwọn ọmọ bẹ àwọn kèfèrí mi ló máa bẹ ní ìsàlẹ̀sàlẹ̀ náà pẹ̀lú hadithi torí pé Abu Talib oṣù mùnáfìkì kèfèrí ni tòun náà máa bẹ ní ìsàlẹ̀ náà ìyẹn kèfèrí ni ó máa bẹ ní ìsàlẹ̀ náà ṣùgbọ́n torí àníṣọ́lá àtọ́lám Abu Talib tí ẹ̀ yóò jẹ́ kí ó wà níbi tó wà ṣálò nínú náà dàníṣọ́lá tó ń sọ pé ẹni tí ya rẹ̀ ó kéré jùnú àwọn ọmọ náà òun ẹni tó ṣe ike yóò ní nàìlán bàtà méjì ní náà níbi iná àti iná yẹ́gìlì minha bímà hó ọpọlọ rẹ̀ yóò mọ̀ ó ibi tí náà bá ti ń kó ẹsẹ̀ rẹ̀ iná yóò kò ju bí kókósẹ̀ rẹ̀ náà lọ ṣùgbọ́n ọpọlọ mọ̀ ó látara látara iná tó ń jó ẹni tó kéré jù ní ahàlì náà rẹ̀ àgàbà ẹni tí ya rẹ̀ kéré jù ní ọmọ náà nù tó ṣe pé so ìtànàjì sallallahu alaihi wasallam tí ó fi máa ṣe ìṣìpẹ̀ ọkù rẹ̀ lélẹ̀ so eléyìí ìṣìpẹ̀ tí ó wà bá sọ alánàjì sallallahu alaihi wasallam náà so ìṣìpẹ̀ nítorí ilẹ̀ ni àwọn tó ń takò àwọn oníbíbíà ni àwọn oníbíbíà làwọn tó ń takò nínú àwọn ọmọ ìfẹ́sílà àti àwọn sàwárìjì ṣùgbọ́n àwọn tí wọ́n tẹ̀lé súnà tó tẹ̀lé alukur'an tọ́tẹ̀lé àbí sọlọ́sọlọ́ àtọ́lá wọ́n gbà pé àwọn ìṣègùntà kàkálẹ̀ yìí wọ́n bẹ̀. sọlẹ́ ìní tí imam ahmad rahimahullah ta'ala tí wọ́n tọ́ka sí níbi usulu sunna wọn. abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala yìí tí a bára sọ ìkọlọ̀ kó bí kí ó wúlò fẹ́ni kọ̀ọ̀kan kí ọlọ́wọ́ bá subhanahu wa kó fi ẹsẹ̀ rí lẹ̀ sí ojú ọ̀nà rẹ̀ kó fi kárí الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته